a máa taṣọ torí mo fẹ́ràn láti máa mo fẹ́ràn fashion gan so a máa taṣọ bí ká máa ta bàtà ká máa ta nǹkan tára ń wọ̀ tó fi ń gún régé àbí kádẹ̀múṣe pásítọ̀ torí ó dàbí pé mo ní kọ́lì ní ibẹ̀ yẹn mo máa ríran mo lè ríran sí tẹ̀ ń báyìí so a lè fẹ̀rẹ̀ ṣe pásítọ̀ náà Chris Beat jẹ́ èèyàn tó yẹ pé bí ọ̀rẹ́ bí bí brother i connection wa ó ó deep gan ó jẹ́ nìkan tó yẹ pé ó support talent tó support dream right from the beginning so ìbáṣepọ̀ àwa connect ju orúkọ àti pé ká ṣiṣẹ́ lọ kò yẹ ìbáṣepọ̀ wa connect ju ká ṣiṣẹ́ àti wà tipẹ́ so pẹ̀lú music náà ó tún connect wa more so ìbáṣepọ̀ wa ó gún régé ó dẹ̀ soft àtúnjọ lọ school náà ni so ìbáṣepọ̀ wa ó lọ dáadáa. Excuse me, senorito. Uh, why your body so legito? though? Uh, kí ni eleven yẹn gangan sọ fún mi eleven yẹn gangan kí n tó bẹ̀rẹ̀ sí reminisce oh. uh, ẹ̀yìn yẹn ṣe wá dàbí limo. Uh, ọmọge bẹ̀rẹ̀ sí ní túró. Uh, tó bá ti rí mi kó má ṣe mí gírígírí ṣe ló má ṣe mí pé kí n bẹ̀rẹ̀ sí flip oh. uh-huh. so baby má lọ má rọ pé. environment àyíká wa àyíká mi àtàwọn èèyàn tó mo máa ń pàdé ní gbogbo ojúmọ́ wọ́n máa ń fún mi ní ìmísí orin tí mo máa ń ṣe mo máa ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ mo máa ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ sí èmi gan gbà mí so ibi tí mo tún máa ń wà location tí mo bá wà ní ìgbà tí àkókò tí mo fi ń record yẹn ó máa tún inspire mi náà so ẹ tí èmi àti Chris Beat tí a jù síta tá drop síta EP um, compilation of jobs of um, tracks orin bíi six I drop ẹ ẹ eh, a dẹ̀ ti ya video kan lára àwọn iṣẹ́ yẹn pẹ̀lú featuring Sean Tizu ẹ òun tí a pè ní level a title ẹ̀ level a ṣẹ̀ṣẹ̀ ya video yẹn ó ti wà ní ọmúhùnmáwòrán <laughs> mo bá gbà yẹn <laughs> so a dẹ̀ ṣì máa yà kan sí nínú orin yẹn. Eh, title ẹ̀ ní protege gp tẹ́ bá fẹ́ wá orin àwọn orin yẹn protege gp protege GL. lè online kẹ́ get ẹ̀ a máa yà kan sí nínú orin yẹn a then after single mi máa follow. lè lọ sí ilé ìjọsìn bí ẹ̀ẹ̀mejì ní ọ̀sẹ̀ gbà mí ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ mẹ́rin mo máa ń ṣe yẹn steady. Eh, ẹlẹ́ẹ̀kejì tó mo máa ń padà lọ sí. Si, kitchen lọ bu oúnjẹ tó bá fún mi tó bá ti fún mi ní tí mo ti gbà ọ màá tún padà lọ sẹ́yìn mi ní pè pé fẹ́wọ́ mi ò fẹ́wọ́ so mo máa pa tí ò bá tó mi mo máa padà so ìyẹn di kejì ìkẹta mo máa ń ṣe ìtọrẹ àánú tí mi dẹ̀ kí ń jẹ́ káwọn èèyàn rí bọ̀ ìkẹrin mo lè wọ bàtà sùn gbà mí máa ń wọ bàtà sùn ìyẹn tó bá ti rẹ̀ mí ìkarùn-ún mo máa nígbà míì mo máa mo máa like láti fi irun mi lẹ̀ tí n bá ṣe é lénìí màá tú sílẹ̀ lọ́la kódà tí bá sọ owó láṣẹ màá tún tú sílẹ̀ níjọ́ kejì so àkọ́kọ́ ni pé ẹ fi Olúwa sí number one and ẹlẹ́ẹ̀kejì ẹ má da iṣẹ́ tẹ̀ ń ṣe dúró ìjọ kan ó máa pay ìjọ kan ó máa nǹkan máa nǹkan tó dáa máa bọ́ tánú ẹ̀ gbogbo nǹkan tó bá ń ṣe tó bá jẹ́ pé òun fọ aṣọ ni òun ṣe anything àbò fẹ́ ṣe iṣẹ́ tí mo ń ṣe continue kó máa ṣe lọ ìjọ kan ó máa pay ẹ èèyàn máa ń kẹ́kọ̀ọ́ sí ni ní gbogbo ìgbà orúkọ tèmi ni Famuyiwa Agboola Yinka Tìmílẹ́yìn táwọn èèyàn mọ̀ sí sí boy mo wà lórí Orísun TV ẹ dẹ̀ má gbé kúrò kẹ́ bẹ̀rẹ̀ sí máa wò don't touch that.